ẹ gbọ́dọ̀ kọjá bí ẹ fèmí àtọmọ sílẹ̀ pẹ̀lú àwọn onílẹ̀ ọmọ. ẹ lọ rí ẹ bọ rí o. àṣẹ. àwọn kàlù arìn kàlù òjìláàdì romi ìgboro olúkùdù ọmọ olúmọ ajá kí àwọn kàlù lórúkọ. bàbá súre o. àṣẹ àṣẹ ló ń gbẹ̀yìn wúre o. bọ́mọdé súre bàgbà bá súre o. àṣẹ àṣẹ ló ń gbẹ̀yìn wúre o. onílé súre bálejò bá súre o. àṣẹ. àṣẹjò àṣẹ àṣẹ ló ń bẹ lọ́wọ́ inú ọjà láwà o. ọ̀kẹ́ méjì ní sọ́ọ̀tà ọ̀kẹ́ kọ̀ọ̀kan. Come ẹjẹ wo lọkàn bẹ́ẹ̀ náà ṣe wọn bẹ́ẹ̀ wà ó ní àwọn alákòókò kan làwọn alákòókò àwọn èyí lápò mú rẹ lónìí sí mi bá ra mo nírú o ìdìwọ bí akọ mi mo nírú bá ra má bọ̀ má bọ̀ ọkọ̀ ọkọ̀ mi ẹnu ọbẹ̀rẹ̀ owó sẹ́kọ̀ọ́ gbọ́ ẹsẹ̀ bẹ́ẹ̀ má bọ̀ má bọ̀ má bọ̀ lọ́dà oníbàárà mi ni ọmọ bọ̀ ó lọ lọ́ọ́ máa jẹ́ àkópa délé nídìílé lónìí ọjọ́ ajé ó sì dákun bá ara rẹ̀ mélòó ní òkú.

ẹ kú ọjà o ẹ pẹ̀lẹ́ mo mọ fẹ́ràn gẹ̀dẹ̀ mọ ni. inú ọjà láwa o. ẹ wo bàbá ẹ máa lọ. ilẹ̀ wí ṣe kí n mú wá. látàjà kára jàǹkà ṣó. ẹ wá rajà o. olóúnjẹ ń ta eléèkó ń rà ẹlẹ́mú ń rà ẹlẹ́rù ta o. yá wa eléyìí ló tiẹ̀ wá wù mí. kájọ jèrè ọjà ọjà mo ọyẹ ọjù ọ̀kẹ́ mẹ́rin ẹ dákun ìyàwó wù mí. ọmọ tí ń bẹ ń gbòòrò ní ìsinmi ọmọ o. ìyàwó òun mi. ìyàrá ni èso ọrọ̀ ayọ̀. èlò wa lè lẹ́yìn èlò lè yí. ọ̀kẹ́ méjì ni kò bí. ẹ dákun sẹ́ gbọ́ kẹ́ dákun yọ wa. ẹ mọ̀ nájà o. kára olè ìyá wa. ẹ lẹ́kọ̀ọ́ ajé ìyá. ẹ rárá o. ọkọ mẹ́sàn-án. ọkọ mi ò lẹ́fẹ̀ẹ́ ẹni dáadáa ni ẹni bẹ ìyàwó mi jẹ ló ń lọ ayọ̀lẹ́ ẹ̀sìn mọ́ àwọn ọmọ olóyè ọ̀rẹ́ ẹ̀ sọ gidi ní aṣọ tó kù yìí ẹ̀ ní bá dàjà yá wa. a padà wá a padà wá sẹ́gbọ́n a padà wá ẹ̀fọ́ra jẹ́ ó sì wù mí kí n tán níhùn fún ẹ̀ ẹ̀ ẹ̀ mọ́ àdóhun tó ń sẹ́yìn òsì ń bí ẹ dákun o aláfọ̀ ọ́ra. bàbá wo ẹ bá wa rẹ̀ fọ́ ẹ rẹ̀ fọ́ ẹgbẹ́ lọ́lé fún ìyàwó yìí kọ́ bá yín ṣe. yóò mọ̀ dára fún yín. Ah, ewé kúkú dùkú rèé. sójú dùn yín ni eléjò ewé kúkú dùkú ẹ̀fọ́ tó fi ń ṣe bẹ̀ ah, ẹ má gbà mí. ẹ fún mi lẹ́jì ẹ̀ dúdú. ìyá wa ìyá wa rẹ di ẹtẹ fẹ́ rà ah. dúdú báláwo lè mi fẹ́. dúdú bẹ́ẹ̀ eh, ìyàwó eh, dúdú bẹ́ẹ̀. Eh. ẹ dákun funfun tí wọ́n ń bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀. àtẹlẹ́ ò funfun dúdú ni ìyàwó dúdú ni. ẹ jẹ́ n wò. dúdú ni ìyàwó òré oh, dúdú ni dúdú ni ọ̀kẹ́ méjì ni ìyá wa ẹ̀ ń tù ń tù ọ̀kẹ́ méjì ni ìyá ó dà. ó dà mọ́ ọ́ ọ̀kẹ́ márùn-ún mi ti bọ̀ ọ̀kẹ́ méjì ní ẹ̀kọ́ ìyá tẹ́bà ti lè rà ẹ pàṣẹ fújà lórí pé mo fẹ́ bẹ̀rẹ̀ rajà ẹ pọ̀ sókè kẹ́ lọ rajà lémi náà. ẹ dákun ẹ gbé wa ẹ gbé wa. ẹ sì afarabalẹ̀ dé ní ẹ ṣeun ìyẹn ẹ̀gbọ́n mi inú mi dùn pé mo pè é ẹ sì jẹ́ mi bó tilẹ̀ jẹ́ pé agẹmọ̀ náà ni pé iye kan alábàáhùn ju mẹ́ta lọ ìjàmbá yánníbo àti eré ẹni tó wá jẹ́ kí n pè yín gangan lórí ọ̀rọ̀ ọmọ yín ọmọ wa àbíkẹ́ torí ẹ̀ mo ṣe pè yín kẹ̀kẹ́ náà. bẹ́ẹ̀ ni ẹ̀gbọ́n mi. sábì ká tún ti ṣe mí ti máa ṣe iṣẹ́ kátàkátà ẹ ṣe mọ̀ pé mo máa sọ fún yín. bá a bá báyàn sọ̀rọ̀ tó bá gbọ́ ọlọ́run fún ni mo ní ẹ fi ọmọ sọ́dọ̀ mi kémi ó tọ́jú rẹ̀ bí mo bá tọ́ yóò máa pọ́n ilé kiri ìgboro ni ní nísìn ó tún ti bẹ̀rẹ̀ wá rí. bàbá ọkọ mi kò máa rí bẹ́ẹ̀ tí ń wíwùn eh. nǹkan ayọ̀ lọ́rọ̀ eléyìí tó délẹ̀ yìí. Eh, nǹkan ayọ̀ nǹkan ayọ̀ ni nǹkan ayọ̀ lórí àbíkẹ́ àbíkẹ́ lórí nǹkan ayọ̀ ẹ bẹ́ẹ̀ yàgbọ́. ẹ ṣeun ẹ̀yin ẹ̀gbọ́n mi E ṣe inú mi dùn gẹ́gẹ́ bí ẹ̀yin fúnra yín ti mọ̀ wípé àbíkẹ́ ti tó ẹni tí ń relé Eh, àwọn ẹbí ọkọ rẹ̀ sì ti wá àmọ́ mo jẹ́ kó yé wọn wípé à ah, ah, mo sì tún lẹ́bí o lóòótọ́ àwa la bí àbíkẹ́ àmọ́ bákan náà àwa nìkan kọ́ la bí àbíkẹ́ a sì lẹ́bí tí etí rẹ̀ gbọ́dọ̀ gbọ́ nípa ọ̀rọ̀ àbíkẹ́ ìdí nìyẹn tí mo fi wá sọ fún pé tó bá jẹ́ pé lóòótọ́ ilẹ̀ fẹ́ ká mú ọjọ́ lórí ọ̀rọ̀ ìgbéyàwó àbíkẹ́ àfi káwọn ẹbí mi ó gbọ́ o ìdí tí mo fi pè yín nìyẹn. àtẹ̀wọ̀n ayọ̀ ló pé wá sí. òun ayọ̀ ló ìsapádà jùlọ bẹ́ẹ̀. òun ayọ̀ ló pé wá sí. ẹ ṣe wẹ̀gbọ́n mi. bàbá ọkọ mi ẹ má lọ kó wájú o. èyí tó jẹ́ ìsan. mo ti wò kò bára wọn dọ́gba a ah, ah, ṣe síra wọn. Eh, eh, tó bá tiẹ̀ tí wàá jẹ́ lórí pé nǹkan ayọ̀ mm. títí ń jẹ́ pé tọlọ́kọ́ dé mm. àwa náà ò ní fẹ́ ká kó àkúrun nídìílé wa àfi ká máa lékún á máa lékún sí àwa eh, jọ sọ̀rọ̀ àti bàbá wa gan. tó bá ilé jẹ́ báwọn ìsan là á fi sí wọ́n ti sọ pé àwọn ò ráyè ní ìsan ìsan gangan ẹ̀já fi sí gbà wọn bó bá jásìkò tẹ sọ náà nù kò sí wàhálà àwa ti ṣe tán ṣùgbọ́n ẹ má gbàgbé pé ẹ̀yin lè mú ọjọ́ o ẹ má tún sọ wípé ẹ tún ní nǹkan míì tẹ́ ṣe bẹ́ẹ̀ tí ẹ ló wájú mọ́ ẹ má lẹ ní nǹkan míì tẹ́ fẹ́ tẹ́lẹ̀ fẹ́. níjọ́ tá a bá ṣe nǹkan rí ọlọ́run ní jẹ́ wọn wa ti. àṣẹ àṣẹ tó bá ti jẹ́ báwọn ẹ̀yin ẹ fi àsìkò lẹ̀ èmi mọ bí ó ṣe mú wọn. ẹ ẹ ẹ ẹ ẹ tí ẹ kú ìjòkó àwa rẹ wà. a kí ẹ̀yin àna wa àwa ìdílé adébẹ̀sì a rí òdòdó kan nínú àgbàlá yín tí a wá já òun ló jẹ́ ká wá gẹ́gẹ́ bí ìdílé. a kí yín ẹ káàbọ̀ sí o yóò dáa fún yín o àṣeyè làá máa ṣe o ẹ dákun òdòdó tẹ́ ẹ fẹ́ mú ta lẹni tó fẹ́ mú dòdò ọ̀hún gan. bàbá yóò jẹ yín kò ní yẹ lẹ. àṣẹ àkàndé ọmọ tí a òun ló kó wa wá ní. ọkọ lẹ bàbá ọkọ lórí rẹ. ṣé wọ ni. dákun arákùnrin mo rí i tí ò ń dọ̀bálẹ̀ fún ẹbí wa yọ̀dà fún ọ ọ̀ ní kábàámọ̀ dákun ṣé àbíkẹ́ ọtẹ ẹ lọ́rùn o nífẹ̀ẹ́ rẹ̀ gan gidi òun náà sì nífẹ̀ẹ́ rẹ̀ wọ́n ń kun ọmọ wa ní kunkunkun wọ́n ń ṣá ọmọ wa ní ṣàkúṣà àwọn fọ́ nífọ̀kúfọ̀ tó wà á sọ pé ọ̀tún dá padà gidi gan onífẹ̀ẹ́ rẹ̀ mm, gidi gan. Ah, ah, ah, èwo la tẹnumọ́ bí ọ̀kọ̀lọ́ ti ń gungi. olórí ẹbí ọyẹ yín mm, mm. ọ̀tọ̀ ọ̀tọ̀ yọ̀dà. ẹ kú ìjókòó ẹ̀yin èèyàn wa èmi ni olórí ìdílé adégẹ̀sì n tó gbé wa wá síwájú yín òun náà ni aya wa àbíkẹ́ ọmọ tó rẹwà torí pé ọmọ tá a bá bí léèrè ìwà rẹ̀ ní òmò wò n tó jẹ àwa lò ọmọ wa máa ròyìn rẹ̀. bẹ́ẹ̀ ni nítorí àbíkẹ́ ìgan la ṣe wá sí i lónìí mo mọ̀ kí yín o ẹ̀yin àná wa ṣé ẹ rí irú tá a wá ṣe ní ìlónìí elédùà ò ní jẹ́ kó jáse mọ́ lẹ́ẹ̀dẹ́ ṣé rí àbí kẹ́tẹ́rì gan ńlọmọ mi pòun òun tó yẹ ìsàyà lẹ́ẹ̀dẹ́ o ìdí rẹ̀ tẹ́ fi rí wa nù. àbíkẹ́ ìyá arákùnrin yìí wọ̀n ah, ìyá mi àfẹ́sẹ́ náà ni ó wù ó tẹ́ ẹ lọ́rùn ó tẹ́ mi lọ́rùn o. Ah, bàbá rẹ nídìílé wọn wọn yìí mọ ọkọ ọmọ tán kún tún màá lé rẹ o. ẹ nídìílé bàbá rẹ wọn yìí lọlé ọkọ àtún padà wálé o. kèsè tí ò sojú mi. àtìgbà tí mo ti wà ń lé baálé mi mi kọ́kọ́ kí n lọlé rí o. tó bá ti dọ́gba fún ọ. ọdọgba. mo kí ẹ̀yin ìdílé ọkọ ìyàwó. mo sì kí ẹ̀yin ẹbí mi náà. èmi ò wá lọ́rọ̀ tó pọ̀ o ṣé ń gbọ́ ẹ̀yin ọkọ ìyàwó ọpọ ohun ọ. bẹ́ẹ̀ni ohun ìyìn bẹ́ẹ̀ni ebi ò pa o kọ́dà kan gbọ́dọ̀ wà kísà. o lè wà kísà. jáwé mi tí mo wà yìí ilé ọkọ ni mo wà mí dẹ̀ ń wò yìí ilé ọkọ ni mo wà o. ìyá tí ó wà á jẹ́ tí ó máa bìkẹ́ ronú pé wọ́n padà sílé wa kò gbọ́dọ̀ jàbí kẹ́ o. ìyá ò lè pa. èmi ò lè pa. kọjá ẹ̀yìn ọ̀rọ̀ tèmi ò jù bẹ́ẹ̀ lọ ẹ̀yin ẹ̀gbọ́n mi mo fọ̀rọ̀ tó kù lẹ́yìn lọ́wọ́. awu kò tó kù lẹ́yìn mọ́ àfire. ẹ tẹ wá rí nídìílé tiwa a kì í fìyà jẹ obìnrin wa gbogbo ìyàwó ilé wa gbẹmugbẹmu báyìí náà wà. Ah. ọ̀dà ọ̀dà ọ̀dà ọ̀dà kò burú ẹ ṣe mo dúpẹ́ gbogbo yín mo kí o ẹ̀yin ẹbí mi mo kí yín o ẹ ṣeun o olórí ẹbí mo kí yín ẹ ṣe ẹ̀yin àná wa mo kí yín o ẹ àdúpẹ́ o òun rè báyìí là á máa bára wa ṣe bó tilẹ̀ jẹ́ pé gbogbo ń tẹ́ ẹ kó wá pátá ń bẹ lágbàlá bá a bá ti ṣe tán ní àátún sí àgbàlá àmọ́ kó tó di wípé a parí gbogbo ètò ní ẹ dákun ẹ jẹ́ kí ìyá ìyàwó kó ṣe àdúrà fún ọkọ àti ìyàwó níṣojú wa ní ẹ ṣeun. ìyá àtàwọn ẹ kú kalẹ̀ o ẹ̀yin bàbá ọkọ mi ẹ kú kalẹ̀ o dà fún ọ. ẹ káàbọ̀ bó o wà lọ́jà lánàá ṣe bó sọ wípé ẹ̀ta ló máa ń kọ́kọ́ tà kọ́mọ ẹranko míì tó tà ní. báwo lẹ́ta ti wá ṣe wá joyè arọjà má ràjẹ́ mú wálé. Ah, má ràjẹ́ mú wálé bíi bò. bẹ́ẹ̀ ni ṣé a lè dọ̀bálẹ̀ pa òkété ká tún máa kúnlẹ̀ ta ni. a máa rí bẹ́ẹ̀ ń gbà mí o nígbà tá a bá ti gbókété lọ síbi tó ti nílò rẹ̀ àti pàápàá ibo gangan lẹ gbọ́jà lọ tẹ́ fi ta. ìlú alápòtí mọ̀ ni. alápòtí bíi bò ó nígbà gbogbo wa mọ̀ wípé ìlú àjàǹbáta ẹgbọ́jà lọ sálákòótì ẹ̀nà ẹ̀ta. dákun dóò lọ gbèjà bẹ wọn. ọ̀tún là ni gbogbo wa lájọ lájọ débẹ̀. bó bá ti yá ó dà má pẹ́ ó dà. ẹdú ẹdú ẹdú ẹdú ẹ̀yin èèyàn mi ṣé bí wọn lẹni tó bá fomi gbé fúrúgbìn nígbà ọdà dandan ni kó fayọ ká. bẹ́ẹ̀ ni báwo ni tèmi ṣe wá jẹ́ gbogbo iṣẹ́ tí mo fi àárọ̀ mi ṣe èrè bíntín báyìí ni mò ń rí. ẹ bàbá wa kò máa ṣe ìnìkan bó ti rí lọ́dọ̀ yín bẹ́ẹ̀ ló rí lọ́dọ̀ mi ó sì dá lójú pé bẹ́ẹ̀ ló rí lọ́dọ̀ rẹ wá yìí ẹ wò ó ń bọ́ náwó tó bá ṣẹ́gun sí báyìí ní ìjọba rẹ̀ ó ṣe wá jẹ́ pé gbogbo ẹ̀gúsí táwa ń ṣẹ́ nílùú òyèrò wa yìí ìlú àjàǹbátá lòun ní ìjọba rẹ̀ ẹ wò ó tojú sú mi o. ẹ̀yin ènìyàn mi bọ́rọ̀ ṣe rí gan-an òun lẹ́sọ̀ yẹn gbogbo iṣẹ́ tá à ń ṣe nílùú òyèrò wa yìí òun làwọn àjàǹbáta náà fi ń gbèrú sí i lójoojúmọ́ kẹ́ẹ̀sì máa wo ọ̀pá kan kékeré bẹ́ẹ̀ lásán lásán báyìí òun ni wọ́n gbójúlé o. ọ̀pá kan ọ̀pá kan kí là wàá ṣe sí. kò sóhun tá a ṣe sí. kábíyèsí olúwa mi èyí tá a ṣe sí wa bẹ́ẹ̀ ni wọ́n ní bí bá a sì bí o bá sì ṣe sí. a sì fọ ẹ wo pátápátá là ń fọ yìí kúńbọkúńbọ làjẹ tẹ ojú àfọ̀fọ́ tán ìjà ní ìdí alẹ́ ah, kí kábíyèsí pàṣẹ ni kábíyèsí bá sì pàṣẹ ẹgbẹ́ ètò ìkúlẹ̀ fún mi. ẹ̀yin olóyè kò kí gbogbo yẹn o kábíyèsí ọ̀dọ́ mi balógun gbòǹgì ayé kò ṣe o ẹ wá gbọ́ o wọ́n lọ́ba tó jẹ tí ìlú bá rojú tó ráyè orúkọ rẹ ò ní parun èyí tó bá sì tún jẹ́ tí ìlú rí bá mi orúkọ òun náà ò ní parun àmọ́ lásìkò tèmi o lásìkò tèmi ìlú yìí ó rojú yóò sì ráyè eku ó ké bí eku ẹyẹ ó bí ẹyẹ ọmọ ènìyàn ó sì fọhùn bí èèyàn ẹ wá wò ó ohun tá a nílò tí gbogbo ọrọ̀ ajé wo fi rú gọ́gọ́ tílu yìí ó dùn balógun mo ti fàṣẹ sí kó lọ gbé wa. <laughs> ọgbẹ́ òun mo mọ̀ ọ́ jẹ dé. lágbára alálẹ̀ ìlú yìí wàá ṣẹ́gun wàá jàjàyè wọ́n ní ìgbẹ́ kẹ́ni fọwọ́ tilé. Mm ìgbà aláàmù ní fọwọ́ tó giri àjàgbá yìí báyìí ni ti Ṣàngó wàá jàjàgbá yìí ìlú rẹ̀ arójú aráyè ọrọ̀ ajé wa padà sí ipò lágbára ọlọ́run lágbára alálẹ̀ ilẹ̀ ìlú yìí. kò tún ṣe kò sáà ṣe bọ́ ìbalógun bẹ̀rẹ̀ náà ni. balógun àjọ ẹ ṣe o àbọ̀ rẹ̀ àmọ́ bàbá kábíyèsí o <laughs> ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí àtàrí àjànàkú ni o. mo kí gbogbo yín. ẹlẹ́dẹ̀ẹ́lúwà mi. ẹ̀yin olóye èrò kan sì sọ sí mi lọ́kàn tó wù mí kí gbogbo wa jọ ṣe àpérò lórí rẹ̀ kí lèrò náà èrò lọ síwájú ni o. Mm èrò ìtẹ̀síwájú àmọ́ bó o bá rí nǹkan mọ́ dárí jẹ́ káwọn tó kù náà ó rí ló jẹ́ ń pè ní kájọ fi mọ̀ ṣọ̀kan tọ́rẹ́ nìkan ìjáwádé. ṣe mọ̀ pé a máa gbé ìṣàkọọ́lẹ̀ lọ́dọọdún lọ́rẹ̀ẹ́ fún aláìlúwà ọba alájàmbátá bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni kò yí padà bẹ́ẹ̀ o mo sì dúpẹ́ lọ́wọ́ ìfọwọ́sowọ́pọ̀ yín tẹ̀ ń jẹ́ ó ṣeé ṣe. ṣé olúwa mi. àmọ́ ètò sọ sí lọ́kàn yìí tún yàtọ̀ díẹ̀ ẹni iṣẹ́ àwọ̀. iṣẹ́ àwọ̀ ohun mi kẹ́ ẹ jẹ́ ká wá nǹkan tó jọjú kì í ṣowó nìkan ariwo ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lákòjọpọ̀ àwọn nǹkan tó jọjú ká gbé fún alájàmbátá kó tó tó àkókò tí ó gbà ṣàkọlẹ̀ ìṣàkọlẹ̀ ìyẹn wà bẹ́ẹ̀ o èmi ò ní ká mọ̀ fún nìyẹn àmọ́ ó tún mo kàn rèrò pé ẹ̀ṣẹ̀ jẹ́ ká tún nà sí i kí lẹ rí sí i. kárí ó o ẹ jọ o fẹ́lẹ̀ ò tí ì tó o mọ mo sọ mọ́rọ̀ ká tó wá lọ ká wá nǹkan ká tó lọ gbé fún wọn hmm. tí àsìkò ìṣàkọlẹ̀ bá tó tó. àní mo ti sọ lọ́rọ̀ mo mọ̀ bẹ́ẹ̀ bí kò lásìkò ìṣàkọlẹ̀ bá dé àtúnlọ́rẹ̀ ṣe bá a ṣe ń ṣe kì í ṣàwọn nìkan là ń fún ìṣàkọlẹ̀. kàkàrà lolúwa mi. ṣé ẹ rí tèmi tèmi o àjẹ́ ìbátá ti lómi lẹ̀ kápọ̀ ètò dé ẹ má tún jẹ́ máa rẹ́sùn dàdú. alukosi. ìmọ̀ jẹ́. ṣé kára ó lè mọ̀ wípé àjàǹbáta wọn ti lómi ńlẹ̀ tẹ́lẹ̀ ni. yóò dáa fún ọ̀yá lóde kára ó lè ipa abẹ́rẹ́ yín lókun wa ó tọ̀ ibi ẹ bá darí wa sí là ń lọ kára ó lè o. bó bá jẹ́ mi lẹ́yìn èmi náà ṣe ju bẹ́ẹ̀ ṣe ṣe lọ àmọ́ pọ́nmọ́ ike bá ń kégi inú igbó àgbàlagbà ni ó mọ̀ tí ó mọ̀ sí ah. gẹ́gẹ́ bí àwọn bàbá wa bí wọ́n ṣe sọ. tèmi náà sì ni baálé yín. èmi lọkọ òdu. bẹ́ẹ̀ni tẹlẹgbẹ oṣù ni mo yí kú ọbẹ. ẹ pẹ fún ara rẹ bó bá jẹ bẹ́ẹ̀ eh. tẹ ẹ sì gbàgbọ́ pé mi ní baálé ọkọ òdùlé yín lórí. Mm. Mm. Eh. ẹ jẹ́ àfúnni ohun tá a fẹ́ fún. ó di ṣíṣe náà ni. súre bálejò bá súre o. àṣẹ àṣẹ ló ń gbẹ̀yìn ìwúre o. Eh, bá súre nílé bá súre lájò. àṣẹ àṣẹ ló ń gbẹ̀yìn ìwúre o lóde súre bá gbà bá súre o. àṣẹ àṣẹ ló ń gbẹ̀yìn wúre o. Yeah. ajé àfilé wa ṣẹlẹ̀ o. ajé àfọ̀dẹ̀dẹ̀ wa ṣọ̀dẹ̀dẹ̀. ajé bá wa ná. a bá wa jẹ. ayé wa á tòrò bí omi àfòwúrọ̀ pọn. omi àfòwúrọ̀ pọn ò tòrò bí omi ìyálẹ̀ ta. kì í ṣe mímọ̀ ṣe ọ̀tún mi. kábíyèsí iná dùn ara yá o ó ń gbà sàmọ̀lé ọmọ abágúnjẹ má bàárò rún gbogbo ìlú mo kí yín ọlọ́fin ẹ̀jẹ̀ ẹ̀ ẹni tó bá yẹ kákì dandan kákì ọmọ ẹlẹ́rọ mo kí ẹ o àjànímọ̀gún ará ìjẹmọ̀ ìmọ̀dún ọmọ afọ̀lẹ́rì ọlọ́fin ẹ̀jẹ̀ yìí ìyálóde ìyálọ́jà àní fọdún yìí ṣàṣe mọ́ bàbá débi iṣẹ́ ṣíṣe là á ṣe àṣeléṣì lọ́dún tó kọjá eléyìí tá a fi ṣe ọdún mẹ́wàá lórí lórí lórí lórí ẹ yóò yẹ wá owó tọmọtà ẹ̀kú balẹ̀ ọ̀rọ̀ alọ́bọ̀ bámọ̀dé súre bàgbà bá súre o. àṣẹ àṣẹ ló ń gbẹ ìdúré o. onílé súre bàlejò bá súre o. àṣẹ àṣẹ ló ń gbẹ ìdúré o. bá súre nílé bá súre lájò. àṣẹ àfọkànbalẹ̀ pé ọdún yìí ó yẹ wa ó sì là àmì ó là ká lára wa àti wọ́n pè ọ́ lọ́dún yìí o jẹ́ àríná kárí lò kárí jẹ kárí mu kí ọwọ́ onílé àtọwọ́ àlejò ọmọlẹ́ni àgbálẹ́ ni arúgbó ni oṣó ni àjẹ́ ni babaláwo àtàwọn ẹlẹ́sìn òkèèrè kọ́wọ́ wọn má kàn sàlẹ̀ àpò gbogbo ibi tá a bá ti dé kájí ó máa bá wa ná kó máa bá wa jẹ mo wá lọ́dún yìí ọdún tó ń bọ̀ n ó tún wá tún wá dúpẹ́ ni lọ́wọ́ olódùmarè bẹ́ẹ̀ ni ó rí ebi ò ní kẹ́yìn ayo bámọ̀dé súre bàgbà bá súre o. àṣẹ àṣẹ ló ń gbẹ̀yìn wúre o. onílé súre bálejò bá súre o. àṣẹ àṣẹ ló ń gbẹ̀yìn wúre o. ee bá súre nílé bá súre lájò. àṣẹ àṣẹ ló ń gbẹ̀yìn ìwúre o. bọ́mọdé súre bàgbà bá súre o. àṣẹ àṣẹ ló ń gbẹ̀yìn ìwúre o. onílé súre bálejò bá súre o. àṣẹ.

ọmọdé ìsaláṣẹ kejì òrìṣà mo jẹ́jẹ́ fún ìlú mi mo ní ń lọ sí ìlú àjàǹbàtà gbogbo ohun tó fi ń ṣọrọ̀ ajé ń bẹ̀ ń gbé wá sí ìlú òyèrò èmi balógun èmi akákàkàkàkàkàkà tí ń kamiláyà kàrà adágún mi ni mi ti ń gbé yín lọ kékeré ènìyàn tí ń wọnú lámọ́lẹ̀ kábíyèsí ọrọ̀ ajé wọn ni yíò kò ti ah. gbé e dé o ohun táwọn kan ní kò ní ṣe é ṣe. balógun ipe gbogbo èyí tí ọrọ̀ ajé wọn dálé lórí rèé. ló ti wá bọ́ sọ́dọ̀ wa báyìí. bẹ́ẹ̀ ni kábíyèsí aláṣẹ kejì òrìṣà. balógun ṣeun o ṣe o kábíyèsí o ṣùgbọ́n mo dá ṣe é sè hmm. jẹ́ rán ni sí àwọn olóyè hmm. kí gbogbo wọn pàdé láàfin àmọ́ kó tó dìgbà náà hmm. bá ń gbé wọn yẹ̀wò mi ni ó gbé wọn yẹ̀wò mi ká tọ́jú rẹ̀ bẹ́ẹ̀. ikú ńlá <laughs> gbé wọn yẹ̀wò kábíyèsí. Ah! ó ṣe iná. kábíyèsí. ara lè lúwa mi. kílẹ̀ bábọ̀ láti ìlú Àjàmbátán. <laughs> kárólé ọ̀hún ò dáa ọ̀hún ò dáa rárá wọ́n ti gbọ́pà lọ wọ́n ti gbọ́pà ajé lọ. wọ́n gbọ́pà lọ. bẹ́ẹ̀ ni bàbá ìbọn lọ́tún ìbọn ló sì hàn. Hmm. Ah! wọ́n gbé ọ̀pá lọ kúrò nílùú Àjàmbátà. orí ló yọ wá. àwọn wo. ẹ eh, eh, káàlẹ́ lúwa mi. ṣe pa. Ah, kárọ̀ lé bàbá. wọ́n gbọ́ pàlọ́ kí ni gbogbo àwọn ọba àti olóyè ìlú àjàmbátá ń wò tí wọ́n fi gbọ́ pamọ́ wọn lára. Ah. kárọ̀ lójú iná kọ́ lè wòrán wòrùn kárọ̀ lé àyà mi já ẹ wò ogun ti dé o ogun láre o. ẹni wẹjú lè rúmbà. ohun tẹ́ ń sọ bí eré ọmọdé yìí nǹkan ńlá ni iná mọ̀ jó wa o iná mọ̀ jó wa o iná jó mi ó sì jó àwọn àwọn aráàlú mi. kárẹ̀ ó le o èmi ló wá dé tẹ́ ẹ pé náà jó yín ó já àwọn èèyàn yín ẹ jẹ́ àdúpẹ́ ẹ bá àdúpẹ́ lọ́wọ́ elédùà tó jẹ́ káwọn tó lọ yìí kí wọ́n dé láyọ̀ àtàlàfíà kí kò sí tó kàn wá bẹ́ẹ̀. ẹni kò kàn wá ó kàn wá. ìlú àjàbáta ni wọ́n ti gbé ọ̀pá. Ah. bẹ́ẹ̀ bá ní làákàyè mo wí fún yín mo ní ẹni wẹjú lẹ́rù ń bà ṣẹ́yìn ò mọ̀ wípé èrò mi tó ń jó báyìí onílù rẹ̀ ń bẹ lábẹ́ omi hmm. ẹ mọ̀ pé ìlú ìlú dùn àti ìlú tiwa ní ọlọ́parun ẹ mọ̀ pé ọ̀pá tí ń bẹ nílùú àjàmbátá hmm. la fi ń sọ̀rọ̀ ajé ni hmm. Hmm. bí wọ́n ti gbé lọ yìí ah. ó ti kọ̀ wá. Ah, mo wá ní nọ́jọ́ mi ó jọ àwọn èèyàn mi. ó wa ó wa olúwa ni ah. ó ti jó wa. bọ́rọ̀ ṣe rí yìí àfi kí n wá tara ṣàṣà kí n tètè mọ bí wọ́n ṣe fojú kan aláyélúwà ọba jàǹbátà àmọ́ ẹnìkan ìjáwádé. ọ̀pọ̀ èèyàn bá wọn ní jẹjẹ mẹ́. gbogbo yín pátápátá ẹ sán ṣòkòtò. àwa ti bá tiwa débi ìgbì àwọn ọmọ tí ń bọ̀ lẹ́yìn ńkọ́. káàró tí wọ́n mọ̀. bá a bá ní àti jẹ àti yó kódà àti bì àwọn ọmọ tẹ́bí ń pa tí wọn ti rí nǹkan kan ti sẹ́nu nǹkan. bọ́rọ̀ ajé bá ti dorí kodò ń lù kó sílùú mọ́. bẹ́ẹ̀ bá tara ṣàṣà kẹ́ gbáradì láti ran ìlú àjàmbáta lọ́wọ́ hmm. bó bá kan sójú yóò kàn sí mu. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni kárẹ́lì. kò sì sí ikàn fọba tó wà lórí ìtẹ́ àbí irú baálẹ̀ bíi tèmi tó ń bẹ lórí ìtẹ́ tẹ́kù ò ké bí ekú lù tẹ́yẹ ò sì ké bí ẹyẹ o. kábíyèsí o kábíyèsí o adúpẹ́ adúpẹ́ kábíyèsí olúwa mi. ẹ rántí pé ńjọ́ kìnìún àná àwọn kan sọ pé kò ṣeé ṣe mo sì ń wí mo ní ó ṣeé ṣe kò sí tí ò ṣeé ṣe olúwa mi ìgbìyànjú lè dágbà ṣé wá rí pé ńgbà wá gbìyànjú tá à ń sọ yìí olúwa mi tó ṣe tàbí ò ṣeé ṣe. ọ̀tún ìyá tó máa ká òwò àká ẹ̀yìn mọ́ èmi náà ò mọ̀ pé ó lè ṣe é ṣe a máa dúpẹ́ kó ti ṣe é ṣe. kò sílẹ̀ kò sílẹ̀. Ah! balógun. ǹjẹ́ kábíyèsí balógun ṣé wá rí pé látìgbà tá a ti já owó oyè lé balógun ló láti rí pé olóyè tó dáńtọ́ ni ẹ balógun ẹni tó tó fi ṣe ogun rán ni bí n bá rí ọlẹ́yìn mi mo lè gbẹ́gún lójú bí n bá rí ọlẹ́yìn mi máa sì tó ṣaláyà balógun mo ṣeun o lásìkò èmi ọba Adésínà olóyèrò ti ìlú oyèrò yìí ó di dandan kí ìgbà yìí kó sọ wá sówó yóò sọ wá sọmọ yóò sọ wá sáìkú baálé ọ̀rọ̀ eku ti bẹ̀rẹ̀ sí ké bí eku o ẹyẹ bẹ̀rẹ̀ sí ké bí ẹyẹ o ọmọ èèyàn ó sì fọhùn bí ọmọ èèyàn ah! balógun mọ̀ ṣe wù o inú mi mọ̀ dùn. <laughs> balógun adúpẹ́ lọ́wọ́ elédùà tó sìn ọ́ lọ tó sìn ọ́ bọ̀. Mm kábíyèsí èmi là níyọ̀ tí bá a ti fẹ́ kó rí bẹ́ẹ̀ náà lórí èmi là ò níyọ̀ sí èmi là ò sí. yé afẹ́fẹ́ ń fẹ́ ìjì máa ń jà o. èmọ̀rẹ́. ènìyàn ń dẹ̀ bọ̀ra èmọ̀. alálẹ̀ ẹgbà wá o ọ̀pá àṣẹ ti lọ ìlú òfararọ̀ mọ́ yé afẹ́fẹ́ ń fẹ́ ìjì máa ń jà o ìjì irú èyí ọbẹ̀ ọbẹ̀ yìí dùn o kí ló dé. dùn gan bẹ́ẹ̀ mi náà mọ̀ ń ṣe fún yín tẹ́lẹ̀. ó dàbẹ̀ ni kò fẹ́ gba nǹkan lọ́wọ́ mi. Hmm, alẹ́ mi bí gba nǹkan kan lọ́wọ́ yín mo kàn fẹ́ béèrè ọ̀rọ̀ kan lọ́wọ́ yín náà ni. tó o bá tiẹ̀ fẹ́ gba nǹkan lọ́wọ́ mi ìyá jẹun tọ́nà. aya mi ó jẹun ni. aya mi ẹ gbà mí o ẹ gbà mí o ẹ gbà mí o yé yé yé yé ẹ gbà mí o ẹ gbà mí o aládùúgbò ah! ẹ gbà mí ah! aládùúgbò. amúnàmágbọ́ amúnàmágbọ́ amúnàmágbọ́ lórúkọ tí wọ́n ń pè kú o gìrìmọ́lẹ̀ lórúkọ kìtì ẹ̀fọ́ àgúyọ̀ lọ́bẹ̀ ní sọ́wọ́n lóde oko ìbàlẹ̀ yìí bàbá mi èyí ládéládé èyí tẹ́ ẹ ti jẹ kí n tó jẹ ìbà lọ́wọ́ gbogbo yín ní kọ̀ọ̀kan mo ṣe báyìí o ẹ dúró náà àgbà òrèrù kí n má sọ ọmọdé ò ṣubú kí n má gbèdìde ìbàlẹ̀ bàbá. lòkùn ọmọ òjò pa ní òjò gbèrè mi òjò pé wàhálà mi dànù ṣé ọmọ wò mí ràn ni njọ́ tọ́láyé ti gbẹ́yé èmi ò nírú rẹ̀ rí o tí mo tiẹ̀ wá ń pèlè sí káàkó kógun wájà lu bàbá mi wọn ò wá ń fúnkẹ́ ló kọ̀ ní kábíyèsí oníṣòwò pàtàkì tì ní ní gbogbo ìlú akérèjọ káàkiri. àmọ́ bí mo ṣe ń wọnú ìlú yìí bọ̀. mo rí i pé gbogbo akérèmọdò pátápátá ló ti yẹ̀wò làwé tán. mo tún wá wọnú ìlú ọ̀hún tán ńṣe ni gbogbo ẹ̀ dákẹ́ rọ́rọ́ kọrin kése. ẹ bá a ṣe rí inú wọn àfi kédùmàrè ó gbà wá ní ìlú tó kún fún wàrà. àti oyin ìdí nù tí mo fi ní kí n wá béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀yin tẹ́ mọ̀ dé ọ̀rọ̀ gangan kábíyèsí ọ̀rọ̀ mi ò jù bá ń lọ. kábíyèsí aláyélúwà adé ò pẹ́ lórí bàtà ò pẹ́ lẹ́sẹ̀ àṣẹ ò pẹ́ lẹ́nu yín kánrin kése ìyá wa ọ̀yá fúnkẹ́ àbí ọkọ àfiyèsí bó ti rí gẹ́lẹ́ ló tọ́ ṣàkíyèsí òun àmọ́ ń tọ́ ọ tún rí náà pàápàá òfèrèfé orí omi rẹ̀ lọ́mọ ń wò ó ìgẹ̀dẹ̀gẹ̀dẹ̀ tí ń bẹ ń sàlẹ̀ rẹ̀ ó tún burú ju èyí tó rí lọ àfi kí Elédùà gbà wá o káwọn onílẹ̀ kí wọ́n dúró tì wá kí wọ́n yọ wá nù lásìgbò yìí. Hmm. kábíyèsí o ìyàwó ya fúnkẹ́ hmm. òótọ́ ni ń tẹ́ ẹ rí o àwọn Yorùbá bọ̀ wọ́n pé bọ́ọ̀dẹ̀ ò bí ìgbẹ́ nílùú rí ìdí nìhun tẹ́ ẹ fi rí gbogbo olúwa yìí tó fi dákẹ́ kọrin kése láti ìgbà tí nǹkan burúkú yìí ti ṣẹlẹ̀ nílùú wa yìí ò ti dùn bó ti ń dùn mọ́ àbí báwo ni. àbíyèsí olúwa mi ìgbọ̀mẹ̀kún yìí fẹ́mi ọláògùn hmm. hmm. bó ti rí gẹ́nẹ́ gan-an náà wíwọ̀n àwa olóyè náà ń gbìyànjú kódà bàbá gan ṣagbára takuntakun a ò káwọ́ bọnú àmọ́ ìgbín wa mí ìkarahun ni òjì àmọ́ gbogbo àwọn ṣàánú wa. Hmm. kábíyèsí o ẹ̀yin olóyè ẹ̀yin àgbà bọ̀ ẹ ló lè ò ní jàgbà kó má ṣe lójú fìrè ẹ dákun gbogbo àṣàmọ̀ tẹ́ ń pa yìí ò yé mi ẹ bá là kó yé mi. ó ṣe ìyá wa ṣe bí àwọn ọba yìí jẹ́ kan ni wọ́n lù gángan wọ̀lú náà wọ́n á da ìyẹ̀pẹ̀ séyọ̀ wa lọ́jọ́ tá à ń sọdún ajé gangan ni wọ́n bá gbọ́ pàjẹ́. ọ̀pá ajé. ẹ̀yin ìlú mo kí yín o ìlú yóò ní bàjẹ́ ẹkùn àgbómìnì kò ní já láéláé tí olódùmarè bá ṣe ń bẹ láyé rẹ ẹ wò ó ẹ jẹ́ ká gbà pé àsìkò àmì wo ti wá rèé kí mo wí àsìkò àmì wo wá rèé bẹ́ẹ̀ gbogbo tí olódùmarè bá sì dà sínú agbada fún olúwa rẹ̀ àbí sínú agbada ìlú kó mú gbàkọ̀ kó mọ yan ni tí ò bá yan tó bá jóná kò ní ṣe jẹ èmi ọmọ ẹni mọ́ṣẹ́ o kọ́rọ̀ mi tó wá rí báyìí tí wọ́n wo ohun tó yẹ kí wọ́n ṣe fún mi tí wọ́n ò rí tó wá jẹ́ pé ọ̀pá ajé. tó jẹ́ odindi tí ìlú gbámú tí gbogbo àwọn ìlú àmọ́ náà àwọn ìlú kéréje kéréje ní gbogbo ìgbà tá a bá ti ṣe ọdún yìí àtẹ̀gùn àdúrà náà sì ń fẹ́ lù wọ́n. ẹ mọ bínú o kábíyèsí. ó jèrè. ẹ dákun ǹjẹ́ mọbi táwọn tó kógun wọnú ìlú yìí tán wá gbé ọ̀pá ajé ǹjẹ́ mọ̀lú tí wọ́n ti wá. akókó ṣèwádìí títí títí ìbí ìlú òyèrò ń bì iná ni wọ́n gbé lọ. òyèrò. Hmm, ìlú òyèrò ni. Hmm. Eh, kábíyèsí o ǹjẹ́ tẹ́ ẹ bá rí èèyàn tó bá yín gbé ọ̀pá ajé wọnú ìlú yìí padà wá. kábíyèsí kábíyèsí bẹ́ẹ̀yẹn báyìí lè bá wa gbé ọ̀pá yìí padà wá ní ìlú wa àáké pẹ̀fú ń tọ̀hún ọkàn mi sì balẹ̀ wípé kábíyèsí tiwa kì í sabaramu oore jẹ́ o kábíyèsí ọba mi òjúlóru kẹrìírí ọbẹ̀ rírí lóògùn ọmọ òṣùpá agbókè àmọ̀yọ́ ó gbélé mọ̀mọ́ aró kó wo àmọ̀ sí ọ ni. àwọn onílé ó fún wa ṣe. àṣẹ àṣẹ àṣẹ àṣẹ inú ìtẹ náà dún ara rẹ ó yá ẹ ò ní mojú rí ọmọ kókó àfiyèsí o ẹ dákun. oyè fún àbí oyè àbí ifá àbí ọyá ṣe kí ni ọyẹ ẹ má bínú ẹ ẹ mọ̀ ọlọ́mọ jẹ́ kíyàn rí dààmú ọyá fún kẹ́mi dákun ó jẹ́ kí n mọ̀ pé oníṣòwò ni ọ́ káàkiri ìlú àmọ́ náà dákun ibo ń lu bàbá rẹ gan ọmọ bo ni ọ́. ọmọ ìlú ẹlẹ́yọ̀ ni kábíyèsí. ẹlẹ́yọ̀ àbí ẹlẹ́yọ̀ àbí ìdí ẹlẹ́yọ̀ àjò ọmọ ajojú ẹ̀mẹ gbẹ́ra. kábíyèsí kábíyèsí yọ̀yọ̀pọ̀ ọlọ́mọ kúndùn mọ̀ kó lé abíọ́yẹ́. ọ̀dà kò burú èyí tó bá kù pẹ̀lú àwọn olóyè ni ẹ̀ mọ̀ sọ abẹ́rẹ́ ọba fi rí bẹ́ẹ̀

dúró fọwọ́ fọ̀nà. orí náà lọ gbọ́dọ̀ bẹ́ẹ̀ ni orí ọ̀hún yìí ló kókó. ewọ ewọ ewọ ìyanu kọlọ kọ pàjẹ dúró ìyàwó ìwà ló kọ pàjẹ ọta ìyàwó ìwà ló kọ pàjẹ ọta. omi òye omi kò sùn. ilé. ọ̀nà mi kọ́ ọlọ́run ìlú dàrú ọlọ́run kò kọ́ ọlọ́run ìlú kò sùn. ayé mi lẹ. ọlọ́pọ̀ kí tá a bá tẹ̀sẹ̀ rẹ kọ́ máa wọ̀ Ilé! Ilé! Ilé! Ilé! Gbogbo òdàbí ẹ̀bà. Káàdà fún orí rẹ̀ bù ẹni orí yọ o ilé koko. ṣé ẹ tó kù. wọ́n lè wọ́n lè lójú ìbọn. onílọ́kù ọyọ àmọ́ bàbá fẹ́ kú síbi táwọn lójú ọ̀fà. ta ló jẹ́ dúró fọwọ́ fọ̀nà ẹni orí ọ̀hún ilé kókó. Ìbára ọ̀run èso alágbá iná níbi tí jọmọ lára bí àjẹ́ omi òye wọ́n bá bí nígbà ìyọjú ẹgbẹ́ ọ̀tọ̀ lẹ́yìn ọjà fún ikú. bàbá yọwọ́ akátáká yọwọ́ jàkùmọ̀ káfíńyà ọ̀bẹ̀rẹ̀ kò sí bàbẹ́lẹ́ tó fẹ́ bá wa lóúnjẹ ọ̀rọ̀. bẹ́ẹ̀ tó bá wa ṣe àfìyẹ́ ìdáró àlùkò tó bá wa ṣe àfìyẹ́ ìkóso lẹ́kẹ̀lẹ́kẹ̀ tó bá wa ṣe àfìyẹ́ ìpẹ́ fún àwa lòkójú ọdẹ tí ń lọ rẹ̀ mẹ́kùn nídìí ajá wọn ti bẹ́kùn wa ní bùbá òjò <laughs> dá fọmọ náà. kọ̀ọ̀kan lẹ́ẹ̀ máa yọ bí ọmọ wọ̀. táǹkù táǹkù bẹ́ẹ̀ bá tún kù ẹ̀ bóde o. lójú ìbọn lójú ọ̀fà ta ló jẹ́ dúró fọwọ́ fọ̀nà ẹni orí ọ̀ òye le koko. Bàbá lẹni tí ó gbèsè sí. Bàbá lẹni tí ó gbèsè sí. Bàbá lẹni tí ó gbèsè sí. Bẹ́ẹ̀ni. Ẹ máa wà wọ́n kíní burúkú. Omi òye. Ẹ jà lọ. Ooo kò sí. Ẹni tí ìbàdí bá kọlù, ó lè tó lè sùn. Wo kona giri giri giri. Ọ̀yẹ́ Fúnkẹ́ àbí ojú mi rí bá mi ni. Ah! kábíyèsí kábíyèsí kábíyèsí kábíyèsí ọyá fúnkẹ́ mi ó wí bẹ́ẹ̀ ó sì ṣe bẹ́ẹ̀ máa ń gbàdá ní ayọ̀kúnnù mi ni àwọn òrí kábíyèsí ó wí bẹ́ẹ̀ ó sì ṣe bẹ́ẹ̀. Um ah, o ṣeun. Ah. ó gbé ọ̀pá ajé padà sínú ìlú mi ó múnú mi dùn ó sọ mí dé èèyàn padà ẹ dákun tí mo sì ń rìn ẹ̀rí ẹ̀yìn òní fi sẹlẹ̀mí. yí pé ọ̀pá yìí ó padà wọnú ìlú mi táyé bá ń jẹ ayé ọ̀yá fúnkẹ́ tí bàbá ń jẹ ìgbà ó mọ̀ bá gbà mọ́ mi ó mọ̀ bá ẹgbẹ́ pé gbogbo èso tó tara rẹ̀ jáde kéke lọ́lá tí ó jẹ́ lẹ́gbẹ̀ẹ́ tí wọ́n ṣe wàá dàgbà wàá dògbó ó fi ọwọ́ pawú báyìí ó fi èrè dòbì ó gbọ́ tòlótòló lègbélègbé ayé ò ní gbé ọlọ́mọ lọ tó o bá nawọ́ báyìí ó mọ̀ rí ni owó ló ń jẹ́ bẹ́ẹ̀ tó bá dẹnu wàá rí èèyàn pé ọmọ là ń pè bẹ́ẹ̀ màá jẹ́ pọ́ màá jáde ọmọ aráyé ò ní paná ẹ mọ̀ṣọ́ rẹ̀ ẹnu àṣẹ àwọn bàbá mi mo fi ń sọ̀rọ̀. ọ̀tún ọ̀tún ah, ah, ah, ẹ gbọ́dọ̀ wá nǹkan gidi. Eh, eh, eh, kábíyèsí o kábíyèsí aláyé ọpẹ́ ní pẹ́ ní sáyé àwọn òde ògbólú kábíyèsí ẹ̀yìn ní fúnni níyàwó òde ìjẹta bí a fún ọ̀mọ̀ràn jìjì tí ah, eh, ń gbogbo gbọ́rẹ́ tí ìfọjọ́ kan dúpẹ́ ọ̀yá fúnkẹ́ gbogbo òlú àjà àǹbátá dúpẹ́ èyí lọ́wọ́ rẹ o. à ń dùn lọ́wọ́lọ́wọ́ báyìí. tẹ́ẹ̀sì ni bí awúrásì ti kì fún ni. a kì bá wọ́n padà. Ah, ọmọ yóò ní kú ò ní àkàtà wa níyì o. àfi ká wá nǹkan kan ká fi dá lọ́lá. gbogbo ń tọ́tún bá sọ tí ò sí sọ. kábíyèsí. ìyálóde ni ìyálọ́jà ìlú kò sí gbogbo tẹ́ ẹ bá wí èmi mọ sọ. ọyàn ẹ finú konú ẹ fètèkètèkè ẹ fetí kóra wọn gbogbo tẹ́ ẹ bá ti wí mo fàṣẹ sí bẹ́ẹ̀ ni ó dáa bẹ́ẹ̀ ó ti dáa mi. kábíyèsí olúwa mi ìfọ̀mẹ́kú òye. inú burúkú ò ní bí ọ. gẹ́gẹ́ bí bàbá ti ní àṣẹ ohun tí gbogbo àwa ìlú gbogbo àwa ìjòyè tá a fẹnu kò sí olúwa mi ká dá ọjà fúnkẹ́ lọ́lá. mo ti àní àádá lọ́lá ká fún yìí dá lọ́lá ni. ẹ tá a bá tún dá a lọ́lá tán á wà á dé ọlá òun ládé èmi wá ń pa á láṣẹ wípé gbogbo ẹ̀yin olóyè ẹ kọjá lọ sórí ilẹ̀ ìlú kẹ́ ẹ tulẹ̀ fún ọyá fúnkẹ́ tí ò gbọdọ̀ jìnnà sáàfin mi. ẹ ó dáa kódà tẹ́ ẹ bá lọ bẹ̀ ẹ bá ń kó dàrọ́ dání ọwọ́ ara rẹ̀ tọ́ba jù tí ọba tó kọkùnrin ọba sọ ibi tí dàrọ́ ń bá balẹ̀ síbẹ̀ nílẹ̀ rẹ ti bẹ̀rẹ̀. bẹ́ẹ̀ ni. ó di ìyá láàfin ni. bẹ́ẹ̀ ni. ẹ má ṣe mí ṣe. kábíyèsí. àṣẹ ti ọba yìí dábàá. àṣẹ ti dábàá. kábíyèsí. ẹ̀yin olóyè mo dúpẹ́ o. àmọ́ kábíyèsí mo fẹ́ tọrọ nǹkan kan lọ́wọ́ yín ní kábíyèsí ẹ ṣé bàbá mo fẹ́ kẹ́ ẹ gbà mí láàyè kí n padà sílùú wa lọ rèé kó o gba àwọn èèyàn mi wá ẹ̀yin àgbà sì bọ̀ ẹni ìgbín kì í rájò. èkó filé ẹ lẹ ọ̀rọ̀ rẹ yé mi bó bá ṣe pé àti lọ kó àwọn ọmọ rẹ àbẹ́bí rẹ àbí nǹkan rẹ bọ́ọ̀bà lọ wọ́n yàn olóyè mẹ́rin tẹ̀lé ọ ẹ jọ lọ tẹ́sí tẹ́sí lẹ́lọ tẹ́sí mọ́ padà bọ̀ ó ti rí nù. Ah, ẹ má ṣe mí ṣe. ọjọ́ bá ti ọjọ́ bí èèyàn bá gẹṣin nínú mi kò lè pọ̀ ẹ gba ọ̀pá ayé mi kẹ́ ẹ gbé wa ìyá àbíyè àṣeéṣe. àṣeéṣe. wẹ́rẹ́ là máa gbọ́. àṣeéṣe. a kì í gbẹ̀ bí ewúrẹ́. àṣeéṣe. ẹnìkan ìgbẹ́ bí àgùntàn. àṣeéṣe. ká gbóhùn tìyá tọmọ. àṣeéṣe. kó láṣeéṣe. wọ́n mi nìkan tí mo tẹ̀sẹ̀ bọ̀ báyìí jẹ́ ń jáde ayọ̀ ó e, jẹ́ káyé fẹnu ẹ̀gàn tèmi tí ẹ̀ yọ mí nìkan ìwọ̀ lọ́hùn ṣe ṣe ìyá àbí èyá ṣe ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni o bímọ o ti bímọ àyè ọ̀tàlá bíi ti ìyàwó ẹnìkan ìgbẹ́ bí àbùtàn kò wà lára ọmọ kò lára ọ̀tá ń le kódà omi ò dànù àgbẹ̀ òsì fọ́. Ah! àbíyè mo dúpẹ́ mo dúpẹ́ o mo dúpẹ́ ọlọ́run ẹ ṣeun ẹ mà ṣe ẹ orí adé ìlú yẹn ṣe o ojú ò wá ti àwọn aráàlú yìí àwọn ẹlẹ́nu sọ́sọ́sọ́ ọlọ́run mọ̀ tẹnu ẹlẹ́gàn bọ́ mi ẹ pé mi ò lè bímọ ah! ó dà jẹjẹ àbíyè ṣe o èmi tá ẹni ń wọ lè bímọ rẹ o àbíyè. àyọkúnnú rẹ̀ kò tiẹ̀ wá béèrè bá boyin bá kọ ni. ó mẹ́mú ẹ̀yán ọ̀rẹ́ mi ẹ̀mẹ́mú ẹ̀mẹ́mú ẹ̀yán ọ̀rẹ́ mi ẹ̀mẹ́mú ọ̀tà tó ló kóra jọ tàn ṣé bí a ní lè mú o ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ̀mẹ̀mú. bóyá ẹ̀mẹ̀mú ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ̀mẹ̀mú. ẹ ti mẹ̀mú. ẹ̀mẹ̀mú ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ̀mẹ̀mú. ọ̀tà tó ló kóra jọ tàn ṣé bí a ní lè mú o ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ̀mẹ̀mú. ẹ wo èmi gan sì lórin kan tí wọn padà dá wo ìyẹlẹmu kí ló dé ìgbà rẹ irú lónìí. ẹ má ìbínú àwọn ẹlẹ́mu mi náà ní bọ́ bá dọjọ́ rà àwọn ò mu wá. ẹlẹ́mu ló ní bọ́ bá dìrọ̀ ilé àwọn wa kí wọ́n má ṣàfihàn. ìkejì tí wọ́n tún sọ sórí ẹmu tí wọ́n ti ń mu látòní àti tí wọ́n tún mu kí wọ́n tó kú òní mọ gbà kọ́bọ̀ lọ́wọ́ ẹnìkan èmi ni n san. Àlàbí èmi ló ń ṣe tọ́fin náà mọ̀ gbowó ẹ̀mú lọ́wọ́ wa ọtún sọ síwájú ó ní gbogbo eléyìí tá a ti mú kán má gbowó. ọ̀sán owó ni èmi lọ ń ṣe ṣẹgbẹ́ ẹ̀ tí ì gbọ́. pé kí ni. èmi wà jẹ́ bàbá tó kúlò láti jẹta. àbájáde ti ti. Alani ó bímọ ó bímọ létọ́ lọ sọ nǹkan fún nìkan. irọ́ máa parọ́ kí n má rẹ̀ rìn. Ah! kí n tiẹ̀ tó o bẹ́jú kẹ̀kẹ́ bí àbígbẹ̀yìn ẹ̀ tiẹ̀. ọ̀rọ̀ ọlọ́rọ̀ ni màá múmú láyẹ̀ láti wà ń lé ẹ̀mú náà. ọmọ ọlọ́lọ́ mi ò. ní sùúrù ó kọ̀rọ̀ tí wọ́n sọ ṣé wàá rí gbogbo ń táwọn èèyàn rò pé n lè ṣe nínú ìlú yìí ọlọ́run wá bá mi ṣe wẹ́rẹ́ àwọn kan ṣe bóyí ìjú níbẹ̀ nù ìyàwó mi fúnra mi mo kọ́nà bù tí mo kalẹ̀ dáadáa oyún ni owó tí mo ń wá ń rejọ látijọ́ nítorí ìkómọ mo ti bẹ̀rẹ̀ sí iná láti jẹ. ẹ máa wá wò ó láti jẹta tí mo ti ń dunnú káàkiri tí ìyàwó mi ti bímọ ń ìfojú kọ́ ṣùgbọ́n tí mo ń gbọ́ ni pé ọmọ mi wà lálàáfíà ìyá náà wà lálàáfíà ṣé kò wá táyọ̀. ẹ orin tẹ́ wàá mọ̀ bá mi kọ báyìí ni pé alábi ti bímọ kò sí fòyà mọ́. alábi ti bímọ kò sí fòyà mọ́. alábi ti bímọ kò sí fòyà mọ́. alábi bẹ̀rẹ̀ lẹ bàbá rẹ̀ ọmọ ọlálọ́mí yẹ̀rú àbíọ́fà tọmọ yọ̀bà ọlálọ́mí ọmọ abitúndó kọ ọmọ pépè mi ọ̀tá ànàmọ́ mi ọ̀fà èkúrú ni wọ́n jẹ sùn lọ́ba ti lórí. kábọ̀ sí abẹ́ àbúlé. ọ̀nà gọ́ dákun dákun dákun bá ń torí kí bàbá mi. ẹ ẹ gọgọgọgọgọ kórì burúkú tiẹ̀ sọ. oye ó kí bàbá ẹ bó sọ́ọ̀tì kan ni ẹ sọ fẹ́ ṣèkó mọ ni àbí bàbá ẹ kú jòdì jòdì ọ̀dọ̀ wò ṣe. ọ̀dà bàbá wèrè rẹ lóhùn. dákun ọ̀rẹ́ mi akọ̀nìyàwó rẹ bí ni àbábo. Ah. ọ̀rọ̀ ọ̀rọ̀ mọ̀ yẹn mi àwọn èèyàn ń bẹ mí náà ẹ wo ọmọ gidi la bí ọdọ ọmọ ọmọ láti bí ọmọ ọmọ láti bí ọmọ náà lu ọ̀rẹ́ mi ẹ bàjẹ́ máa yọ <laughs>

nígbà tẹ́ ẹ ń bọ̀ wá sínú àgbàlá orin kan lẹ dá ẹ tún wọnú àgbàlá ẹ tún fìkàlẹ̀ sí ẹ tún dá orin orin méjèèjì wá jẹ́ orin ìdùnnú ṣé wọ́n ní kùtùlù èèyàn ni ó sọ pé àárín lòun ti gbọ́rọ̀ ni ò ṣe yé òun lòun ò ṣe mẹ́sì rẹ̀ fi bẹ́ẹ̀ ṣe àwọlé yìí ọkàn mi ń sọ fún mi pé akànlẹ̀ bábọ̀ láti ààfin aláyélúwà alájàmbáta. bẹ́ẹ̀ ni kábíyèsí ẹ wò ó ṣé ká máa pàrọ̀ fún yín hmm. ní bí n ti ń tẹ ẹrù bá gbé lọ ọmọ ìjọ alájà ń bàtà lójú. lóòótọ́. tìdùnnú ta yọ̀ báyìí ní fi ń yọ̀ mọ́ bí ipá àjò báyìí lọ ni ní yọ̀ mọ́ wa ní yọ̀ mọ́ wa ní nǹkan rẹ bí tètè gbé lọ. ẹ mọ̀ fún àpérò balẹ̀ ọkọ̀ lu. àlù ah, kò sí. ẹ fún àpérò ẹ mọ̀ bínú. ẹ dákun. àgbàlagbà ó sì wá máa sọ̀rọ̀ bí èwe. ẹ mọ̀ bínú pé mo pẹ́ kó lè dáa náà ni. ẹ dákun ọkọ̀ lu gbogbo àwọn ẹrù tí mo ti kó lẹ̀ ni mo tún gbìyànjú láti bi àwọn ọmọ kí wọ́n lè kókun ká lè mọ kó lọ lu ajáǹbátá lóòrọ̀ ọ̀la. abẹ́rẹ́ nǹkan kí wọ́n tún rẹ̀ kó sí. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. kásẹ̀ wá gbéra ká wá lọ sílùú ajáǹbátá láàárọ̀ ọ̀la. àbí àdúgbò. orí sọ. ẹ gbọ́dọ̀ burúkú ẹ gbọ́dọ̀ burúkú nígboro ẹnu olóye mm-hmm. lọ síbo ajambata ah. eh, lọsọdọ àfi ajamba alajambata ni olófẹ kẹrù lọ yóò kó tiẹ yóò pa wà kó tiẹ lọ ni. ṣé ibi tá a ti lọ tá a ti dé àbíbò. ẹ wọ ẹ wọ ọkọ lu àgbọn yẹn sì ń jẹ lọbẹ. bẹ́ẹ̀ni ó ó òsì bí wọ́n ṣe ń bọ̀ bí wọ́n ṣe wọlé tí wọ́n ń fún mi níròyìn àbọ̀ nǹkan tí wọ́n bá bọ̀ láti àfi alájàmbátá ẹ̀yin ò lo kóra rẹ wọlé o. ó dáa báwọn ẹ̀yin olóyè mi ẹja ń bá kàn ẹ̀yin olúwa mi àlọ́ wa dáa àbọ̀ wa tún sùn ọ̀ àbọ̀ wa wá sùn ọ̀jà lọ wa lọ ẹ wo inú kábíyèsí dùn. ọkọ àlọ ṣe mọ parọ́ fún yín ṣé kí n bẹ ah, ah, ah. ẹ mọ ilẹ̀ tá a ti ń bẹ̀bẹ̀ fún látọdún òní látọdúnmọdún lọ́dọ̀ alájà ńbàdá alájà ńbàdá ti bàjẹ́ sí i. Ah! àmọ̀ fún oríire ọ̀hún dùn ọ̀hún dùn ọ̀hún dùn ọ̀hún dùn adúpẹ́. ó ní ẹ má kọjá yín lọ. ó ní ká ṣe bó ṣe wù wá ibi tá a bá fẹ́ bùdé ká bù kọjá bẹ̀. lóòótọ́ ah! lẹ́nu aláyélúwà lẹ́yìn oṣù jáde bẹ́ẹ̀ ni ah! bẹ́ẹ̀ ni ó mọ̀ dúpẹ́ o hmm. ẹ̀yin bàbá bàbá tó bí mi lọ́mọ ìbáyé mo dúpẹ́ o bí mo ṣe ń náwó sí báyìí lọ́wọ́ mi sì ń tó. ẹ̀dùn ọ̀nà ṣe é tún bò kó ni àbí bíntì tẹ bíntì ẹ̀rù tẹ tẹ rẹ̀ fún kábíyèsí náà ló ṣe yọ̀ǹda lẹ̀. olúwa mi olúwa mi ẹ wo bẹ́ẹ̀ bá wà bẹ́ẹ̀ ẹ mọ̀ pé ó jù bẹ́ẹ̀ lọ. ara nǹkan tẹ̀mí wa máa sọ fún yín nù kẹ́yìn ó dé ẹ̀yìn òmu kẹ́ ẹ fi ṣẹ̀kọ́ ṣe rí aráàlú tí ó bá gba nǹkan láti inú oko wálé yóò fi nǹkan ránṣẹ́ ni o a sì máa da síwájú ká tó orílẹ̀ tútù tẹ̀. ẹwà ti gbà tá a ti bẹ̀rẹ̀ sí ní tá a ti béèrè ilẹ̀ tí wọ́n fún wa. òrè lóore wọ́n bẹ́ẹ̀ ni. ó tiẹ̀ ti á da báwọn ọgọ́ ìlú bó bá rí bẹ́ẹ̀ gbogbo ẹrù tí mo ní káwọn ọmọ kó wá ti ń bẹ lágbàlá ẹ̀jẹ̀ ń lè ní kí wọ́n dá padà. kí ni ah, ah, ah. ó wípé sọ̀mí ni wọ́n ń wí lé àfin ni ẹnìkan yẹn sọ pé gbèrú mi ẹ ó ti di ti bàbá nù. ẹ tó bá ti rí báwọn mo mo yọ̀ǹda tìlútìlú mi mo yọ̀ǹda. jẹ́ kí wọ́n rè é kó nǹkan sẹ́gbẹ̀ láàyè. mo yọ̀ǹda àwọn mo rè é kó lọ wọ́n kó lọ. ayọ̀ ṣubú la yẹ ìdùnnú ṣubú ìdùnnú nù. tó bá wà níbẹ̀ yóò dẹ́bẹ̀ ẹ wò ẹ wò ẹ wò nígbà tẹ ẹ dárin wọlé sẹ́mọ̀ pé wọn ò jó torí wọn ò mọ̀ ní pàtàkì tíjọ fi wá wọnú ilé wa ṣùgbọ́n lẹ́lẹ̀ tí mo gbé yìí àjò ṣe ẹtún ẹtún ẹtún orin o ẹtún orin náà dákì. èmi la ò ní yọ̀ sí. kílẹ̀ wí. èmi la ò ní yọ̀ sí. bá a ṣe fẹ́ rí bẹ́ẹ̀ náà lórí èmi la ò. gbogbo àwọn ọ̀pẹ gbogbo rẹ̀ ló yọ ẹ máa rọra o ẹ lẹ́kùn. ẹ síra ẹ síra ẹ síra ni. ẹ ṣì yá wa. yín o ẹ kú iṣẹ́ ẹ dákun ṣé mo bọ́ ya Fúnkẹ́ ńlẹ̀ ẹ bá ń pè ẹ ṣeun ó yá ẹsẹ̀ rúlẹ̀ ẹsẹ̀ rúlẹ̀ ẹsẹ̀ rúlẹ̀ wọn náà sọ torí rẹ̀. jàre. Ah, ṣé ò sí nǹkan ìyá lóde. kò sí o kábíyèsí ńkọ́ láàfin. kábíyèsí ń bẹ bàbá ń bẹ láàfin hmm. kábíyèsí ní kí ọ wọn ní sí ọ pẹ̀lẹ́ bàbá wa ní adájọ́ mọ̀ sí i a sọ̀rọ̀ mọ́yẹ̀ bírú wọn bá sọnù ó di dandan àwárí. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. bàbá ní kó gbogbo ẹrù tó ń wò nílẹ̀ yìí wọ́n ní kó fún ọ wọ́n ní kó fún ọ. ìyálòde. mo dáhùn. lémi nìkan tán. bẹ́ẹ̀ tán tán mo mà dúpẹ́ lọ́wọ́ kábíyèsí o mo dúpẹ́ lọ́wọ́ orí adé ìyálóde inú mi mọ̀ dùn mo mọ̀ mọ́ lóore ẹ wá bá ń wí fún kábíyèsí wípé bó bá dọjọ́ rọ̀ fúnra mi gan wọn kàn sí wọn láàfin ṣe ti gbọ́ ẹsẹ̀ òun ìyálóde. obìnrin ni wọn náà obìnrin bí ọkùnrin obìnrin ẹyọ ọkàn so tó ju gba obìnrin lọ ní ọ hmm. n ó jíṣẹ́ fún baba ó yá já lọ. kò burú ẹ bá ń kí kábíyèsí o. ó dàbọ̀ yá wa bọ́mọdé súre bàgbà bá súre o. àṣẹ àṣẹ ló ń gbẹ̀yìn wúre o. onílé súre bálejò bá súre o. àṣẹ àṣẹ ló ń gbẹ̀yìn wúre o. ee bá súre nílé bá súre lájò. àṣẹ èmi làwọn ní yẹ̀sí bẹ́ẹ̀ ni bá kó rí bẹ́ẹ̀ náà lórí ayé wa ti sú wọn ayé wa náà ìrọ̀rùn ti dé ó dé dé ara lè lu wa mi àti inú ilé lọ́hùn mo ti ń gbórin bẹ́ẹ̀ lè lu wa mi ẹ̀dùn náà ẹ wá ẹ má fi nù mí mọ́ mọ́ jẹ o kílẹ̀ kílẹ̀ ń yọ̀lé lórí o. sàdéjì. tí ọ̀rọ̀ adé yìí náà ni adé tí wọ́n wí fún wa kó àwọn ò fún wa. bẹ́ẹ̀ ni ó lẹ̀ ń yọ̀ sí. bẹ́ẹ̀ ni ẹ ẹ a tún jẹun gbọ́ orin lẹ́ẹ̀kan sí. èmi náà ní í yẹ̀ sí èmi náà ní í yẹ̀ sí bá a ti fẹ́ wọ́n rí bẹ́ẹ̀ náà lórí èmi náà ní í yẹ̀ sí. kálọ́lẹ̀ ẹ̀yin mọ̀ pé tẹ̀yìn bá ti jọba àwọn náà ti kó olólóyè balẹ̀ àti dolóyè ọba olóyè pàtàkì. ó tó káyọ̀ ló. Eh. òwe àgbà eh. bó bá lọ a sì tún padà dé. kò sí lábẹ́ olúwa mi. ọ̀rọ̀ yorùbá kan ò ní lọ láìṣẹ o. ẹ ẹ ẹ ẹ bí mi pé kí n yorùbá wí. ẹ ṣe àwọ̀ olúwa mi ẹ ṣe àwọ̀. yorùbá náà wọ́n wí pé àti géègì kì í ṣe ohun tó le. Mm. Mm àmọ́ bọ́mọdé bá ń gégi inú igbó báyìí. ẹ̀yin àgbàlẹ̀ mo fi ní owó sí i. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. èyí ni pé ẹ lè jó kẹyọ. ń wá yọ ni. ń wá yọ ni. ìrọ̀rùn ló irú wa bá dọba tá a kú òní baálẹ̀ ẹ̀yin ó di olóyè ọ̀rẹ́. olóyè ọ̀rẹ́. olóyè ìlà. ẹ mọ̀ bẹ́ẹ̀ àbí. Ah, bẹ́ẹ̀ ni. ìkànnì. ìkànnì yìí ìkà ìbá ṣe tiẹ̀ bẹ́ẹ̀ mo pè yín ṣàkíyèsí ń jọ òní mo ní ẹ ṣe gbìyànjú ẹ jẹ́ ká fi nǹkan ta kábíyèsí alájàmbátá ká fi nǹkan ta lọ́rẹ̀ kó tó di pé àkókò ìṣákọ́lẹ̀ ó bì pé báwọn kan ní rárá mo ti wí fún yín pé. má bẹ̀rẹ̀. ibi tá ronú gbà ni o ẹ foríjì wa o. ẹwà ẹwà ẹwà kẹ́yìn ọkọ mọ sí agbárí burúkú sílé lórí. má bínú ọkọ. ẹ mọ fi nǹkan dọ̀bálẹ̀ o àtijọ́ kọ́ mọ lùbọ́ nígbà ti wó síbi tó yẹ ó wó sí wàá tẹ́ ẹ sì ti kẹ́kọ̀ọ́ látara ohun tá a wí yìí. mo sì bí yín jánà mo ní ìjẹ́ mo tì yín wọgbó rí ọ pẹ́rẹ́ mo sì yín lọ́nà ibẹ̀ ló yẹ ti wo ṣàkun ọ̀rọ̀ ní ìsìn sẹ́yìn ò mọ̀ pé ọgbọ́n tá a dá tá a tètè tá a rí nǹkan ọ̀rọ̀ wa dàbí ẹni tó tẹlẹ̀ tú ẹni tí ó tẹlẹ̀ tútù kọ́kọ́ dá síwájú ẹ kú lákàyè. ẹ ti gbà báyìí. àgbà àgbà. èmi náà kàn sí sọ ìfọwọ́sowọ́pọ̀ gbogbo wa ni èmi la ò ní yẹ sí èmi la ò ní yẹ sí. ẹ wọ kókó bàbá o ẹlẹ́bẹ̀ kúṣẹ́ láti àwa ni ẹ wọ kúṣẹ́ a kú àsìkò yìí àwọn tó bá yín rò ó rò dáadáa ni bíbẹ̀ tí gbogbo ìfẹ́ nìkan. mo rò pé gbàgbé àti wọ àtọ̀rẹ́ pẹ̀lẹ́ ṣọ̀rẹ́ lẹ́yìn ṣé bó ṣe ń ṣọ̀rẹ́ lẹ́yìn kì í ṣọ̀rẹ́ yìí kò tẹ ìyá mi lẹ́nu irú ro ń borùn èèyàn bímọ ó sọ lọ bí orí tó sọ́ǹgì kò mọ́ bí tọ́mọ wà ẹ̀kọ́ lùgbòrò ẹ bẹ̀rẹ̀ sí ní mẹ́mú kiri sọ́fẹ̀ mu ṣe yín ni ẹ̀gbọ́n náà ṣé ẹ̀yin ìbára yín sọ̀rọ̀ ni ẹ̀yin ìbára yín sọ̀rọ̀ Ah. mo ṣàwámọ̀ pé méjèèjì kò sẹ́ni tó gbádùn náà méjèèjì kéré ẹgbọ́n ló kéré aṣẹ́lẹ́dọ̀ mi náà. bàbá bó ṣe yẹ kẹ́ ẹ sọ náà lẹ ṣe ń sọ yìí o àmọ́ èmi ò mọ nǹkan kan nípa ọ̀rọ̀ àlàbí o bó ṣe ń rìnrìn àjò ẹ̀ èmi ò sí nílé mo rìnrìn àjò ni bí mo ṣe dé láti rìnrìn àjò náà sọ pé ọ̀rẹ́ mi bímọ inú mi dùn gan bàbá mo bá kán lulẹ̀ ọ̀rẹ́ mi àtọmọ́ àtìyàwó àtọ̀rẹ́ mi ìbẹ́ nìkan kan lé bàbá ní kété tí mo gbọ́ pé ilé ìyá àbíyè ló bímọ sí mo bọ́ alẹ́ ilé ìyá àbíyè lọ àtọmọ àtìyàwó kò yá yín lẹ́nu pé èmi ni mo bí wọn wálé wọn ò rọ̀rẹ́ mi mo wá bẹ̀rẹ̀ sí wá káàkiri bàbá ńgbà tí wọn ò rọ̀rẹ́ mi ilé ẹ̀mú mo ti bá wọn ní bó ṣe ń tilé ẹ̀mú kan bọ́ sí kan kódà wọn ní ibi tó bá mẹ́mu yó sí ibẹ̀ ní í sùn òun ló fà tẹ́ẹ̀ fi rọ̀rẹ́ mi lé o kò mọ̀ pé mò ń mú òun bọ̀ wá sọ́dọ̀ yín o alábí ni òun lẹ amúnibú ni ẹran bí yẹ o. mọ́ bínú sí mi mọ́ bínú mi ò kí bọ́dọ̀ ṣe rí nù bára ti ta mí ló jẹ́ ń sọ̀rọ̀ sí wọ̀ náà gbàtẹ́ pé ọ̀rẹ́ rẹ̀ ni mo mọ̀ ọ́ sí o ṣe mo dúpẹ́ ilé àtọ̀nà tiẹ̀ náà ọlọ́run bá a tún ṣe. alábí ó sọ ara rẹ̀ di làǹkẹ́ ọ̀mu tiẹ̀ kọ́kọ́. gbẹ́gbẹ́gbẹ́gbẹ́gbẹ́ o tún fẹ́ sọ̀rọ̀. mo fẹ́ yọ̀ fún yín ní etí ìlú yín láti dáadáa ti mọ̀. o fẹ́ yọ̀ fún mi ayọ̀káyọ̀ àbí o fẹ́ yọ ayọ̀káyọ̀ fún mi. ó sì ń dùn mí pé wọ́n bí ọ lé mi ó dùn mí ó sọ́mọ nìwọ yìí. ọlọ́wọ́n bá o kò sí ẹni ṣe irú tó ń ṣe inú ìran wa kábàá sọ pé o jogún rẹ̀ lọ́wọ́ kan nu wọn. ṣé èèyàn ni wọ yálà tán bá péyàn tó yẹ kó dáhùn gbé wọnú èèyàn ni ọ ìyàwó rẹ bímọ láti tó tó ti bímọ tó ti gbọ́ sétí ló ti kán sílé ẹmu ló ti bẹ̀rẹ̀ sí mẹ́mú láti ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì wọ́n ní òde ibi tó ọmọ wà ibi tó bá mẹ́mú yóò sí tilẹ̀ bá ṣú ọ sí wọn níbẹ̀ ló sùn o sì pé ara ní bàbá ọlọ́mọ ìwọ tí mo sì ń wò yìí ọmọ ń tójú rẹ rí nígbà tí ìyàwó rẹ ń bẹnu oyún àbọ̀ mọ́ ọmọ wàhálà tó ṣe ọmọ òun wá bímọ nírọ̀wọ́ rọrùn ó wá bọ́lí ẹmu ó bẹ̀rẹ̀ sí ní mẹ́mu kiri ṣé n tó kọ́ ọkùnù ọmọ ẹni ìbájọ ni ìbáyọ gbọ́dọ̀ ń bolo sílé lẹ́yìn náà ṣé wọ́n fi ṣe ọ ni bàbá ìwé mẹ́mu bẹ́ẹ̀ sì nìyàwó náà kì í mẹ́mu níbo láti rí ọ̀rọ̀ rẹ̀ ìṣojú lásán àfiṣe ni àfiṣe ni wàá gbọ́. Alábí láti sìn lọ n ò fẹ́ rí ọ́nlẹ̀ mu mọ́ tó bọ́ wá sọ́gbẹ̀ tí mo sọ yìí ọ̀ ní mu jẹ́ wò ó wò mí Alábí Alábí ṣé o mọ̀ pé mọ̀ mi ṣé o mọ̀ pé mọ̀ mi n tó nífẹ̀ẹ́ sí òun ṣe fún ọ. tẹ̀dá mi ló hàn Alábí tí ọmọ rẹ ọmọ tó bí ọkùnrin àbóbìnrin àbíjọ́ wo ló tó mọ̀ ẹ̀gbọ́n mi ṣe rí gbogbo ìtẹ́ tiẹ̀ ń sọ ọmọ lọmọ ń jẹ́ ìgbà wọn ni mo ti bímọ ọkùnrin ọmọ ni obìnrin ọmọ ni ẹ wá wo gbogbo tẹ̀ ń sọ yìí náà o tèmi náà lẹ́sà àti ń sọ ṣùgbọ́n wọ́n sọ wọ́n nínú ẹni èédùn ká pa o ẹ mọ tójú mi rí ẹ mọ iye ọdún àti ìyàwó mi fi wà nínú oyún kó tó di pọ́rọ́ ọmọ yìí bí kó wá bímọ náà tàbí mo ti fẹ́ ṣe mo gbọ́dọ̀ yọ gbogbo àwọn tí wọ́n yọ sùtì ẹnu ìjú ni o ó di ni o ó mu kókó yó ni o ó jẹ̀bà yó ni o gbogbo nǹkan ni o wọ́n wá rí pọ́mọ ni kí n má dá wọn nọ́dọ̀ ẹ dákun kò lè ṣeé ṣe. tó wá kú ọkù ni ilé ẹ mu. aníjọ́ tí mo tún ti bí káyọ̀lẹ́ mọ̀ pọ́nmọ alálùbáríkà mo bí mm. ni mo ti bẹ̀rẹ̀ sí gbàṣẹ́ iṣẹ́ tí n kò gbà ńlẹ̀ yìí gbogbo ẹ̀ ni mo gbà ibo ni wọ́n náwó ṣé bí n bá náwó lórí ọmọ. sọ̀rọ̀ mo ló wá náwó lẹ́yìn lórí ọmọ ni. ilé ẹ mu tọ́ba bí ọ̀dà tí mo sọ ìwọ tó lọ́lé ẹ mu. ẹ ó dáa mo ti gbọ́ mo ti gbọ́ ọ̀rẹ́ mi náà ò lè bá mi sọ̀rọ̀ tì ṣùgbọ́n bí n bá ní lọ mọ́ ẹ jọ̀ọ́ torí ọlọ́run ṣe é rí ẹ ní sọwọ́ nù ọlọ́run ṣe é rí gbogbo ẹlẹ́mu tí ń bẹ lábúlé yìí owó ẹ mu ọjọ́ mẹ́ta mẹ́ta ẹ jẹ́ mu yìí tí mo san lẹ̀ tán àtàwọn tájọ mi. mi ò gbọ́ lẹ́yìn ìjọ mẹ́ta yìí tí mo sanwó sanwó lẹ̀ mo ti sanwó múlẹ̀. tọ́ba bí ọjà sáré ilé wa ẹ̀yin wá ń jà sí oko ẹ̀yin ìdílé kan náà kí ló fàdà. ẹ ṣe bàbá olóyè ṣe bá búrò mi ló ń lo oko láàárọ̀ yìí ló sì bá wọn èèyàn yìí lórí ilẹ̀ ilẹ̀ bàbá mi wọn náà ti sọ̀rọ̀. bàbá olóyè bí mo ti ń lo oko láàárọ̀ yìí mo bá rí wọn tí wọ́n fẹ́ máa roko mo kí wọn ẹ dákun o ta ló tabí fún yín àbí èèyàn kan ló fún yín bí pé kẹ́ ẹ fi dáko ló sọ pé ta lèmi ah bí ẹ ti ẹ mọ̀ mi ṣé ẹ mọ̀ dílé mi ni wọ́n ní tani mí tani bàbá ńlá kù mi bàdà ó dá o tó bá wá rí báwọn o ilẹ̀ ìkọrin máa kọ̀kan bàbá mi òun ni bí o ẹ kúrò ń bí o kó tó dèṣù o bọ́ ti súnmọ́ mi nu bàbá wọ́n lù mí ọpẹ́lọpẹ́ pé mo yára bí àṣà ni òjò gbẹ̀mí lẹ́nu mi o àwọn ẹbí mi ò bá wá gbókù mi ni o wọ́n ti wá lù mí o mo wá sá ńgbà tí mo délé mo kó mo rò fún ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi sọ pé à kí n dákun àkọ́bí má fèsù lẹ́sẹ̀ mi wọ́n kọ̀wọ̀ sí i. wọ́n bú ìyá èèyàn wọ́n bú bàbá èèyàn èèyàn ní ọjọ́ ọkú òun ẹ̀ tí ì pé ọjọ́ ọkú rẹ̀ ti pé oṣù síwájú ni mo wá lọ kó àwọn èèyàn tèmi ọba kọlù wọn nígbà tí ọwọ́ àwọn èèyàn mi dùn wọ́n ló jẹ́ kó lọ rojọ́ fún ọkọ̀ ọ̀lù kò ń ṣe pé mo yájú sọ́kọ̀ ọ̀lù o. ìwọ náà lọ olùkọ́ àwọn èèyàn tiẹ̀ wá. bẹ́ẹ̀ni. bàtà wọn wá dùn wọ́. ṣé bẹ́ẹ̀ gbọ́dọ̀ bí. bó ti rí kọ́ òun agùnmánìyè jẹ́jẹ́ wa làwa wà nù oko bàbá wa o. ó ní ta ló fún àwa ní oko yìí ipe ká máa lò ah, mo ní lóko àwọn bàbá bàbá tiwa lọ́ fẹ́ fún wa ní oko ipe káwa máa lò àwa fẹ́ dáko síbí ni o àfẹ́ fi ṣiṣẹ́ ni o kò sí ohun tí ò sọ tán o bó ṣe mú wa búnú wípé káwa kúrò lórí ilẹ̀ fún àwọn mo ní àá lórí ilẹ̀ bábábábá tèmi ní ká kúrò lórí ilẹ̀ ohun tí ò ṣeé ṣe nu lílọ tó máa lọ èmi rò pọ́dọ̀ baálẹ̀ ló lọ ni àṣé ó máa lọ kó àwọn èèyàn ó sì á sọ̀rọ̀. Ah. ẹ̀yin olóye ẹ wo lóòótọ́ lẹ́gbọ́n mi sọ o láàárọ̀ yìí láti ṣẹ́yìn báyìí lọ́wọ́ ló bó ṣe dé lòun jìbà pẹ̀lú àwọn jàǹdùkú ẹgbẹ́ rẹ̀ wọ́n na wọ́n na wọ́n na kí sàṣẹ́ àlà bàbá kò jù báwọn lọ o. olóyè ẹ wo ẹ̀yin ìdílé méjèèjì ń tàrà bá wá bí ọkọ baálé ọkọ ìlú ló ní ká sọ fún yín bẹ́ẹ̀ méjèèjì bẹ́ẹ̀ bá kọ̀ tẹ́ ìdáwọ́ nínú kátikàti tẹ́ ẹ fẹ́ máa dà lúrú ilẹ̀ yìí yóò di tìlú ni o tí ó sì sin kankan tẹ́ ẹ ṣe sí. ẹ latilẹ̀ kẹgbọ́ o wọ́n wù yín kẹgbọ́ ohun yìí kẹ má gbọ́ kẹ má jà. tẹ́ ẹ bá ṣe fi ṣe kán ó kọ́ yìí ó ti rí tìlú. bí ó ti jẹ́ náà bó ṣe rí ni. ẹ báyìí nílà káyọ̀ dá yìí. abọ̀rẹ̀ eléyìí máa yà mí lẹ́nu ó jọ mí lójú o. èmi wò pé abẹ́jọ́ sí tá a fi fárí igun abẹ́yìn náà la fi yọ gẹ̀gẹ̀ àkàlàmọ̀gbò òun la fi gé e kánákánákáná àìkí lọ́wọ́ adé tó dorí ẹyẹ odídẹrẹ́ tàbẹ̀ náà wá kú irú eléyìí yà mí lẹ́nu mo fẹ́ lé ní wò irú eléyìí kí ọba adéwálé sì gbé gbùdù gàjà sínú pèmí. ó jọ mí lójú o. látọjọ́ tèmi ti ń fàwọn èèbó jẹun kò fọmọ lọ́wọ́ rí o eléyìí jọ mí lójú ẹ mọ wá kú o tí ògùn dín àfẹrẹmọjọ kú ẹnu sàásọfọ. lékelèké kó di ilé ẹyẹ lọ ìtẹ̀yẹ wá dòfo. ọba adéwálé kò pọ̀ ń ọba wa ṣe mọ́ ikú lọ́ọ́ yọwọ́ rẹ̀ láàrin wa àgbà òṣùgbó fọwọ́ òkun lélẹ̀ ojú tó ń pọ́n ọmọ àwọ̀ wọ́n ní kì í ṣe àpọ̀kú àpọ̀kú lélẹ́yìí òsì tí ń tọ́ ọmọ wọ́n ní kì í ṣe àtàpá lélẹ́yìí ẹ ẹ àwọn ti fọwọ́ okùn lélẹ̀ o ti gbé burúkàjà kàkàkà wo sunkún àwọ̀ asùn yẹrẹ eléyìí osùn yẹrẹ ikú báyìí ló sun ẹ kí la ṣì báyìí torí àbújá kò sí lọ́rùn ọ̀pẹ gbẹ̀yìn bá ti já látòkè ilẹ̀ ló ń bọ̀. kò sí nǹkan táwa ṣe mọ́ o tí bàtà bá ti já báyìí ọ̀rọ̀ dì kalẹ̀ nù o ẹ àfi ká ránṣẹ́ sáwọn olóyè ká tètè fi tó wọn létí tí ń ṣẹlẹ̀ nínú ààfin ká sì tètè gbé pẹ́sẹ́ míì sí lọ́mọ ọ̀pẹ. kò sáà kò sálẹ̀ bí yàrá bá já kì í lè ní bọ̀. Ah! kò tàṣe wo àwọ̀ jásira èyí ká eré ẹ̀yìn wo ah! àtàǹpà kò lọ́wọ́ ìwọ́dì làgbà etí ò lórí orídà kó láàgì ọba adéwálé ah! bí ṣe tán náà nù. àwọ̀ bámọ̀dé súre bá gbà bá súre o. àṣẹ àṣẹ ló ń gbẹ̀yìn wúre o. bójò bá súre o. àṣẹ àṣẹ ló ń gbẹ̀yìn wúre o. ee bá súre nílé bá súre lájò. àṣẹ àṣẹ ló ń gbẹ̀yìn wúre o. onílé súre bálejò bá súre o. àṣẹ àṣẹ ló ń. bá súre lájò. àṣẹ àṣẹ ló ń gbẹ̀yìn wúre o. onílé súre bálejò bá súre o. àṣẹ àṣẹ ló ń gbẹ̀yìn wúre o. ee bá súre nílé bá súre lájò. àṣẹ àṣẹ ló ń gbẹ̀yìn wúre o. onílé súre bálejò bá súre o. àṣẹ àṣẹ ló ń gbẹ̀yìn wúre o. ee bá súre nílé bá súre lájò. àṣẹ àṣẹ ló ń gbẹ̀yìn wúre o. onílé súre bálejò bá súre o. àṣẹ àṣẹ ló ń gbẹ̀yìn wúre o. ee bá súre nílé bá súre lájò. àṣẹ àṣẹ ló ń gbẹ̀yìn wúre o. onílé súre bálejò bá súre o. àṣẹ àṣẹ ló ń gbẹ̀yìn bá súre lájò. àṣẹ àṣẹ ló ń gbẹ̀yìn wúre o. onílé súre bálejò bá súre o. àṣẹ àṣẹ ló ń gbẹ̀yìn wúre o. ee bá súre nílé bá súre lájò. àṣẹ àṣẹ ló ń gbẹ̀yìn wúre o. onílé súre bálejò bá súre o.